sì mọ kí i bàbá bàbá náà mọ kí i fìjàbí bí fìjàbí ṣe ń bọ̀ pé báà ní ẹ̀ńlẹ́ o ọlọ́njẹ́ mi ọlágùn bàbá ti mú fìlà rẹ̀ ó ti gbọ́n gbùgbù ó ti ń tó dé fìjàbí níbi ẹ bá nà ó sí i ó ní òun ó sì wọlé wọ́n sì mọ tako lẹ́nu e lórí bàbá wa rẹ́rìn-ín bàbá wa dánwọ́ padà sáwọn èèyàn mọ̀ pé ó ti mọ̀ wá àtúntì ẹ̀ mọ̀ wá kí lọ́wọ́ bá wá o bàbá tó ti bínú sí fìjàbí níjọ́ náà ni fìjàbí bá ayọ̀ kú òǹbẹ̀ fìjàbí ló fẹnu ara rẹ̀ sọ fún mi nílùú London àjọ wọ train lọ sílùú kan ìwé wọn pé ìlú kan ní mitike outside London ni àjọ wà nù tírẹ̀nì wákàtí kan àbọ̀ ni àbí bíi wákàtí méjì sí mitike mitike ni fìjàbí ti máa ra àwọn tòkunbọ̀ tí ń tà ń gbà náà èmi ń gbafẹ́ lọ mò ń lo dọ́là ní London àwa jọ ṣeré lọ sí mitike àwa ń sọ̀rọ̀ lọ nínú tírèènì ní bàbá Adédùbú ó ní bá lé èèyàn burúkú ni ó láwọn èèyàn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá lé ni ọlọ́pọ̀lọpọ̀ ni ó pè bẹ́ẹ̀ ni ó tí àti bàbá ní gbólóhùn aṣọ lọ lé bàbá wọn òun ó ní bàbá sì rẹ́rìn-ín pé sọ ọmọ wa àti ó tiẹ̀ mọ̀ wá ó ní jọ́nà lọ̀rọ̀ òun dayọ̀ ó ní tóun ti lé lé lé lé lé lé lé tóun ọ̀bá sẹkẹ́rẹ́àtì ló sì ní ẹ̀ ló gómìnà afẹ́ rí yín nìyí o ó ní bàbá ò tí ì gbé fóònù lẹ̀ tó di pàápí pàápí pàápí ó ní wáò wáò wáò wáò wáò wáò wáò tí ẹ wá kọ gómìnà wọlé bàbá ọmọ mi ló ní nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ó ní hàn sì yanjú ẹ̀ ń jọ náà ó ní bẹ́ẹ̀ yẹn bá bí òun pẹ̀lú èèyàn wo la dé dùbú èèyàn burúkú lòun ó pè ní àbẹ́ èèyàn rí ó ní kálukú abi tiẹ̀ lára èèyàn kọ̀m̀plìtì yìí tán ìjọ tí wọ́n ń lọ sí ẹ̀ tí wọ́n ń lọ sákùrẹ́ á dàbí ìjọ wọn fẹ́ lọ nájà ogun ọjà já èrè mi nì wọ́n fẹ́ lọ gba àsíá nínú ẹgbẹ́ PDP ta ni yóò gbégbá orókè ta láàlò gẹ́gẹ́ bíi gómìnà wọ́n ta olóyè rasidi ládọjà wọ́n parí iṣẹ́ ẹ̀ débi pé ẹnìkan kan ò sọ fún wọ́n sì gbá àǹkárá ẹsikísà àǹkárá àbúra yín ni tí wọ́n fi búra fún yín rèé o wọ́n gbé tiẹ̀ fún wọ́n gbé ti sàràfà náà fún wọ́n dágbádá wọ́n dágbádá bolẹ̀ ṣùgbọ́n ládọjà yìí dárìn ó lọ pẹ̀lú àwọn tíìmù rẹ̀ àwọn tíìmù wo lọ́tẹ̀lé ńjọ́ náà àwọn ògbòòsà nípa àwọn ti déwòrò òdù ni wọ́n ti rí i pé Ah ibi táwọn ń lọ èyí ò lágbára o àwọn ọmọ gáràjì dí ojú ọ̀nà pé convoy tí ń bọ̀ yìí ò ní kọjá Ìgbòho sọ̀kalẹ̀ ìbọn dàn lákọlákọ nígbà wọ́n yẹ̀ wò bíi ẹ̀mẹ́rin ẹ̀ márùn-ún tí ẹ rí i pé gbọ̀ngbọ̀n dàálẹ̀ ni wọ́n súnmọ́ pé alẹ́ ní kọjá ń bì lọ́ba dọlọ́mọ ọ̀rọ̀ mọ́mọ́ ó ní bìyí làwọn gbà kọjá Ìgbòho káwọn bọ́ìsì ẹ̀ sọ̀kalẹ̀ wọ́n bá kó gbogbo nǹkan táwọn ọmọ gáràjì kó sójú títì níjọ́ náà nìgbòho blow níwòrò odù ìjọ́ kan là kan là á gbò ibi tó kọ́kọ́ ti blow nù pé àṣẹ́nìkan wà tí wọ́n lè dojú ìbọn bíi márùn kọ ak forty <laughs> kílẹ̀ ẹ̀ máa pè wọ́n wà ń tàbọn wọ́n wà ń yìnbọn wà ń yìnbọn tóun náà báyìí tó pé ẹ̀yin ìyá mi òṣòǹgà kíní ọ̀nà ìgbà lọ́wọ́ kíní ìgbà lọ́wọ́ kejì ibi tí wàhálà ti eléré mẹ́rẹ́ ẹlẹ́sẹ̀ pé ẹni tí ràn bọ̀ lófurufú yìí yóò já àyàn lọ́rùn o ìbọn rẹ̀ àmọ́ ìbọn táwọn àjànú wá gbé fún yìí àmọ́ ibi tí ó ti wá o. Sunday Ìgbòho sà wọ́n wá ń lọ wọ́n wá ń lọ ọwọ́ àlọ rèé pé ibi tá à lọ yóò lágbára díẹ̀ o àwọn nǹkan kan ṣẹlẹ̀ láwọn láàrin ìwóróòdù sílé Ifẹ̀ sí Mọdákẹ́ ẹnu mi wọ̀ yìí ní sọ̀yún àṣírí ìdánwò ni. nígbà wọn débẹ̀ tí wọ́n gbà sí à wọ́n bá pé kan nú ẹgbẹ́ kan wọ́n gbà sí àfẹ́lẹ́yìn nígbà tí ó kan ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀yọ́ stéètì ọ̀yọ́ stéètì razidi ládọjà olóyè wa nìbàdàn àwọn wà lórí àga láì olóyè àlàó náà wà láyé tèbù náà gbádà nkárá wọ́n jọ ara wọn ẹni tá a pè ní ìsìn tí a flag fún tí ó sojú wa gẹ́gẹ́ bí gómìnà onípínlẹ̀ ọ̀yọ́ fún ẹgbẹ́ sẹ́ẹ̀rí tí wọ́n nà báyìí ó tàn kan ọmọ bí ó ṣe àdánsì ẹ̀dẹ́lẹ̀ ìbọn dàn ní ìbọn kọ́kọ́ já sí a pàrọ̀lọ́lá bàbá wa wò pé ta ló yìnbọn ní èmi ni mo yìn ó lọ sìyìn lẹ́nìí ọkọ̀ máa ń di gbogbo ológun ọmọ tí lọ. ṣùgbọ́n Sunday Igboho rí wípé òun make sure pé òun gbé Ládọjà kúrò ń bẹ̀ bílẹ̀ ṣe gbóná tó bí ẹ ṣe ń yìnbọn máa tó kọ̀wé ẹ̀yìn ọ̀sán ni ẹ ti kí ìsà ẹ bọ́ kúrò níbi tá à ń lọ yìí o ẹ máa mi o ẹ sọ mọ́ mi o ẹ gbogbo ara aṣọ àǹkárá agbádá tí ẹ wọ̀ lólu Foto ládọjà kú òǹbẹ gbégbé ni bí nǹkan kankan ó kù eh, gbogbo ẹ ọdọwọ ẹ̀yin àgbà Sunday Igboho náà bí a ṣe dèkílẹ́à rẹ̀ nu àṣé ìjọ tí owó rẹ̀ ó dé nu wọ́n bá dèkílẹ́à rẹ̀ lórí eh, nẹ́tíwọ́ọ̀kù lórí national news gbogbo news àgbáyé ló gbé pé ẹnìkan ti hàn lófurufú kankan o bí a bá rò pé kí wọ́n mú wá a bá wọ́n mú wá. iná ni wípé ogun tí ń bẹ wájú rẹ ọmọ tí ó bí fún ọ bẹ́ẹ̀yàn bá lè bínú kó jagun kò ní ríre bẹ̀ mú ẹjẹ́ bẹ̀rẹ̀ kéde àti polówó ọjà àti wọ́ agbamikọ́lá olóòtú productions. àádìbò nílé àádìbò lóko bẹ̀rẹ̀ ọmọ ìlú ìbàdàn ni è e. bàbá rẹ̀ ní jí adégòkè adélabú pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀tì nígbà yé NCNC nígbà kan ó kọ́ bàbá rẹ̀ ọ̀bàjẹ́ láwùjọ òṣèlú àti máa ṣe bọ̀ lọ́jẹ́ kí ọmọ rẹ̀ ọ̀jáde bọ̀m̀bọ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀jẹ̀ dìbò fún un adébáyọ̀ adélabú ó kójú òṣùwọ̀n ju gbogbo àtẹ̀gbẹ́. lọ́wọ́ rẹ̀ dìbò fún APC kó ṣe ọ̀ọ́ bì. we making money we this year. Uh-huh. This one na ogbonge opportunity make you lend me your ear. Brother, e don tey wey you don dey look for breakthrough for your life o. Na golf platform Dubai bring una this once in a lifetime opportunity wey be say if you sabi drive and you sabi speak English properly, opportunity dey for you to dey come drive taxi for Dubai wey be say you go dey get over two hundred thousand naira as salary. Yes ke, na over two hundred thousand naira you go dey net every month if you dey successful for the test and the interview wey go share very very soon with gov platform representative wey go land in nigeria very soon na dem go secure your visa resident and work permit plus include ten year drivers license no let this opportunity miss you o oh. if you dey interested make una dey call this number zero eight zero eight five seven four two eight nine two plus include zero eight zero eight eight two nine seven three three one na gov platform bring honor master key for better life. Bodyguard Aba antiseptic so ó dára fún bẹ̀rẹ̀ bí ara èélá ara kòkòrò ara pẹ̀lú pimples amárata. Bodyguard Aba antiseptic so ọ̀sẹ̀ tó ń pa gbogbo kòkòrò nínú àwọn tó bá ti ń. Aha! bó ṣe ń gbọ́ mi ọláǹfààní àti máa wò mí lórí Facebook ti Lágẹ̀lú ninety six point seven FM òkè gájòkè tàbí ohun kó tún máa wò mí lórí facebook tèmi gan kọ́lá olóòtú life ni ọlọ́wọ́ lórí facebook wàá mọ̀ rí gedegbe bó ṣe ń wojú mi lọ́mọ rọ́lá àyà tí mo fẹ́ pè wọlé ń sìn. níjọ́ tí nǹkan le kọ́kọ́kọ́ ẹnìkan bá gbé sùnmọ̀ mi kan dìde. lẹ́yìn ìgbà tọ́lọ́hún gbàdúrà Yínká Ayéfẹ́lẹ́ tán lẹ́yìn ìgbà tọ́lọ́hún gbá tọ́lọ́hún wò ó ṣe láàánú lẹ́yìn ìgbà tí gbogbo ọmọ Nàìjíríà ṣe Yínká Ayéfẹ́lẹ́ láàánú obìnrin kan ọ̀bá sì tún gbé sùnmọ̀ mí dìde bí o pè mí ń pé ǹjẹ́ bọ̀dá ǹjẹ́ ẹ ti gbọ́ obìnrin gbogbo ayé ló kọjá ọmọ ní òun lòun fún mi Erelúkẹ̀ mo bá lọ oògùn pàǹjọ́ náà mo lọ wá kásẹ̀tì ẹ̀ mo rí síìdì níbi títí ń sọ̀rọ̀ èmi mo kọ́kọ́ bẹ̀rẹ̀ eh, mo kọ́kọ́ bẹ̀rẹ̀ action láti bẹ̀ ńjọ́ kejì gbogbo àti ń ta kẹsẹ̀tì ni mò ń fọlọ́pàá kó pé ẹni tó kó kẹsẹ̀tì fún yín afẹ́ mọ́ àríkpá kó wọn bẹ́ẹ̀ yínká lójú wọn ọmọ lọ ọmọ èrè wọ́n jẹ lórí tí wọ́n bá tún tì wọ́n mọ́lé nìsín wọ́n pè wọ́n gbowó lọ wọn ní òkúta bá bá sídi ìyẹn ni wọn ò bá rí ìta mọ́ tí wọ́n bá ti kó fún wa ní àkọ́lá olóòtú ọ̀fọ̀ ọlọ́pàá mu àwọn ọlọ́pàá mọ̀ ń kóyàn lórí sídi tó mú dání gbogbo èèyàn lọ́pà ló kọjá nù sídi ọ̀hún ó ní òun lòun fún Yínká Ayéfẹ́lẹ́ lágbára ó ní agbára ọ̀hún pọ̀ débi wípé òun sọ fún wípé ẹ̀yìn kínní kan ṣẹlẹ́dẹ̀ ń gbà kọ́ bọ́ọ̀ bá lè rìn mọ́ ń Yínká sì ń sọkún gbà tí ń bá mi sọ̀rọ̀ ń pa ẹ̀ ngbà ọlọ́run obìnrin ọ̀hún ọba wa kan ní àpáta ọmọ ti di star tó náà ti blow tí ẹ ti ń pè é káàkiri owó ńlá wọn fi ń gbé e lọ gbogbo ṣọ́ọ̀ṣì ní sọjí nsọjí lọ́ba ní bọ̀dá obìnrin jọ́sìn ó ti wá ó o lápáta ah mo ní àjọ wà nù ṣọ́ọ̀ṣì àjọ sì sọjí ni. èmi sì ti jókòó sínú ṣọ́ọ̀ṣì mo ṣe rẹ́múrẹ́mú kódà mo da fìlà bẹntigọ́ọ̀lù kan bojú tẹ́nìkan kan ọ̀mọ̀ ní. ẹ̀ẹ̀mọ tó bọ̀rọ̀ jẹ́ ń jọ́nà ṣe rí ìsọjíhun ìsọ̀rù mọ́sọjí alẹ́ ni gbogbo ẹ̀ ti lọ rẹbutu tínú ṣọ́ọ̀ṣì ti kún lódò ọ̀nà tí gbogbo ẹ̀ mì jìgìjìgìjìgì ní ń gbóhun mọ̀ ni òun tó ń ṣe báyìí fún bàbá abíára òun tó ń ṣe báyìí fún bàbá lọ́ọ̀fù òun tó ń ṣe báyìí fún kinní kan kódà kò sẹ́ni tí ọ̀dà kọ tán ó ní Sànní Adé òun lòún gún lábẹ́rẹ́ ẹjọ́ òun lòún sín gbẹ́rẹ́ ẹjọ́ lẹ́sẹ̀ wípé mo rí kinní kan tí Sànní Adé ẹni ẹlẹ́ni tí Sànní Adé kì lẹ́kọ̀ọ́ ó lóun ní bá wí Èrèlú à Èrèlú ó lóun ní òun ti sàn ní adéǹkì ní erelú tèkó erelú abíọ́lá tó kì ń bẹ lẹ́kọ̀ọ́ kò tí ì kú o. wọ́n sá sọ ẹ̀ bí ṣe ń sọ̀rọ̀ sọ sí gbogbo wọn ẹ ọgọ́ ọmọlẹ́dùn à tí ń tọ́ ba ọ̀rọ̀ jẹ́ ń lóru ni ni bá yọ pẹ̀lú kẹ̀kẹ́ ṣe mọ̀ pé kò lè gọ́ wọlé wọ́n fi kẹ̀kẹ́ ti wọlé tóbìnrin ń tajú kan tó rí báyìí inú ṣọ́ọ̀ṣì dàrú ìwọ tó o níwọ̀n lo fún un tó ń sagbára fún yẹn ó sì pé yínká náà ní kọ́ máa ń já mi bí n bá parọ́ wọ́n bá ti kẹ̀kẹ́ rẹ̀ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ wọ́n ti lọ síwájú obìnrin o kó tó di pé kíní obìnrin ti nàró kíní kan olúwa dúpẹ́ fún ọ kíní kan kankan fífẹ́ ìrìn bẹ̀rẹ̀ ìwọ̀ níta kọ̀rọ̀kọ̀rọ̀ ó di wọ̀ awàtì ní ṣọ́ọ̀ṣì bá dàrú o gbogbo ọ̀rọ̀ bá dàrú lèmi náà bá yarí sẹ́ẹ̀sì mọ̀ pé kí n tó da láìsàfìsì báwọn mọ̀ ọ́ máa ṣe àwọn èèyàn náà wọ́n lọ sọ fún páìsàfìsì mọ̀ ọ́ máa ṣe o pé bọ̀dá àwọn láìkì láìsàfìsì ni máa ṣe pé bọ̀dá ẹgbẹ́ ẹ̀ láìkì ni láìsàfìsì lẹ́ẹ̀ máa ṣe mo ní àmútí ẹ̀ tíráì mọ̀sáì sáfìsì fún ọ fún bí ogún ọdún ó lé díẹ̀ tí wọ́n bá ń joyè aláìsàfìsì pírẹ́sidẹ̀ǹtì ní jẹ́ńbẹ̀ ọ wà á tètè mọ̀ pé àìsàfìsì mọ̀ ọmọ ṣe ọ̀dà yín sì wá ṣe sáfìsì tí èyí ṣe àìsàfìsì tí ojú gbangba ní ṣe báyìí. àwọn obìnrin yìí tì ibẹ̀ la wà títí òru fi ru bàtà kan àti yínká jọ ń wá ní ọlọmọlọpàá wá láti ìyá kan kú gbogbo ẹ̀ dàrú. ngbọ ọdọ aago kan lọrụ lóru mo ní lọ ń tèmi o ni mo dìpáàtì tí mo kúrò lápáta ti mo lọ sùn léèmí oníbọ̀dà ọ̀dà àárọ̀ olóhùn ó rí kó ń bá wọn dé police station nígbà ọlọ́run ó ṣe tẹ obìnrin mi. ẹ jẹ́ kí ọláàyà wọlé àwọn kan wà níbi tí máa ń sọ déètì déètì mẹ́ta ọdún wo ọdún òun ní ni bàbá àrà àwọn ń ní òun èé gbèwèé sọ́wọ́ wọn ò ní gbèwèé ọwọ́ wọn ò ní mú kàlẹ́ńdà lọ́wọ́ ọdún bàbá àrà kú bàbá àrà kú ní august twenty nine. august twenty nine ọdún ọdún kejì já o. láàrin ògúnlẹ̀yẹ lórúkọ mi. láàrin ògúnlẹ̀yẹ. láti apẹtẹ. láti apẹtẹ. bàbá rẹ̀ kú ní thirty first august two thousand and four tuesday. thirty first august. two thousand and four. ó jẹ́ ọmọ tí mo fi gbọ̀rọ̀ rẹ gbọ́ láàárọ̀ tuesday láàárọ̀ wednesday mo ń lọ studio mo fẹ́ ṣe programu ní yíyan ní yẹmí sòǹdé pè mí pé bọ̀dá níbo lẹ wà mo ní ṣé ẹ ti dé studio mo ní mo ti fẹ́ débẹ̀ ó ní bàbá àrà ti kú o ṣé ẹ ní rẹ́kọ̀dù àbí kí n fi ránṣẹ́ sí yín ó ní bàbá àrà kú o ọjọ́ Wednesday lọ sọ fún mi mo gbọ̀rọ̀ rẹ gbọ́ ọ̀dà ń jàkadì lórí ìyún pàtẹ́wọ́ fúnra rẹ ẹ̀yin ọkùnrin ọdún wo ni wọ́n fagilé ìbò ẹ̀yin tá a dì lọ. actually ètí wọ́n dìbò ní june twelve nineteen. Hmm. ọjọ́ ọ̀yá kẹ́hìndé sàlámì ọjọ́ wo ni ẹ fagilé june twenty eight ni ẹ fagilé ìbò ọdún wo ni bàbá láàmú kò lórí oyè. may. ẹ ẹ tí bá bí ọ nìkan ọ̀ ń bẹ́ o ọkùnrin kàlẹ́ndà kejì Ọya? may twenty nine. may twenty nine. two ṣé ni ó kàlẹ́ndà kejì ọlọ́gbàá. ó di one one ọkùnrin ǹjẹ́ o lè rántí ìyá omíyalé tó wọlé lọ́yọ̀ọ́ state omíyalé ìbàdàn déètì wo ni. first one ló ṣẹlẹ̀ nineteen eighty ok èyí tó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ tó ṣẹlẹ̀ last déètì wo lomíyalé. twenty six august two thousand and eleven ọjọ́ friday. twenty six august ṣé bẹ́ẹ̀ ni. ọjọ́ friday. kẹ́hìndé ṣe bẹ́ẹ̀ ni kẹ́hìndé sàlámì. ọjọ́ kan náà wà á tún wá ní nineteen eighty bọ́ sí láyé bọ́lá ọjọ́ kan náà tó lọ tún bọ́ sí ọjọ́ omíyalé alákọ̀ọ́kọ́ twenty six august náà ni ọjọ́ kan náà lọ́bọ́ sí déètì kan náà lọ́bọ́ sí e, èyí ò ló tún fi la oníkàlẹ́ndà kejì bàbá bí ni oníkàlẹ́ndà bàbá onírẹ́kọ́nà lórí ọdún wo lárúnà sọ̀lá kú. ọkùnrin. according to wọn ní ojú ọmọdé bàbá tán bá bàbá mi. ẹ ẹ kò yọ orú ọ lójú. november nine nineteen eighty three ni wọn ní bàbá kú. november nine nineteen eighty three bó o ní káyọ̀dé. october twenty six nineteen eighty three ni bàbá rẹ ni bàbá rẹ náà sọ̀rọ̀ àkú. àìlọ́ ọmọ wúrà ń kọ ọjọ́. ó kú ní may six nineteen eighty dúró ládìpọ̀ nǹkan ọdún wo ló kú. tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ hmm. bàbá olóògbé dúró ládìpọ̀ ọmọ àpé forty one years march eleven ọjọ́ kejì ẹ̀ wá ni pásítọ̀ Fọláhàn CAC òun náà máa pé seventeen years. ọ̀yà máa tú àwọn déètì tó wà lórí rẹ̀ lẹ̀. mo fẹ́ kọ́rẹ́tì ẹnìkejì mi. ọ̀yà. pásítọ̀ Fọláhàn tó kú ní CAC. thirteenth May two thousand and two ìjọ Monday ló kú. ọ̀tán ẹjọ mọ dára yín jàkadì àwọn òkúkú níyè nótó yín ọ̀yà máa tú. àná òde yìí ni bàbá wa kọ́lọ̀ láwòye ó pé ọdún méjì. tó kú lọ́dún wo ń Gbénga Adébóyè kú ìwọ. April thirty two oh thousand and three Wednesday. April thirty two thousand and three ọjọ́ wo tọ́ba ọ̀pálẹ̀yẹ kú ìwọ. òun náà kú ní April thirty two oh thousand and six two thousand and six. exactly three years. ẹ̀dùn sẹ́yìn òní nǹkan kan tẹ́ ẹ̀ máa forí yín rò yàtọ̀ fún kàlẹ́ndà kú oníkú àti ìṣẹ̀lẹ̀ oníṣẹ̀lẹ̀ ní tó bí a jẹ́ pé wọ́n ń gbé wá náà ni wọ́n ń gbé wá. bàbá Olúbàdàn ní ìsìn Adétúnjí tó bá di ọ̀sẹ̀ tá a mú yìí bàbá pọ́dún mẹ́ta tó gorí àlééfà ọmọ ọlọ́yẹ mu yín àjíbòkè. ọ̀la ni march four ọ̀la pé three years tó install ọba Ìbàdàn march four two thousand and ẹ kò yàtọ̀ ẹ kò sọ yàtọ̀ ni. bàbá tí yóò kú ní ọjọ́ kìnìún náà ọmọ ọba wa olùlànà ọ̀dùgádé wọ́n gbé wọlé ní august seventeen two thousand and. august seventeen. ló fẹ́ di bẹ́ẹ̀ ló gbé ìjọba fún bàbá tó kú yẹn ó dẹ̀ kú ní nineteen january. nineteen january. twenty sixteen bẹ́ẹ̀ bàbá wa adébáyọ̀ làwọn akálà aláṣẹ àná olóògbé mm. ọ̀pá àṣẹlẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ọ̀yà ẹ dárúkọ àwọn ìjọba tí Kẹ́hìndé Sàlámì dárúkọ tí ẹ ti ṣe gómìnà nípínlẹ̀ bíi bíi mẹ́fà léraléra. títí tá a fi wà lórí àlééfà yìí mọ̀ ká. ó tẹ̀ tó ju mẹ́fà náà lọ. mo fẹ́ dọpọlọ rẹ rú ọ̀yà bẹ̀rẹ̀ láti gbà tá a ti bẹ̀rẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́. láti gbà tá a ti bẹ̀rẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́. ẹ títí dòní. nineteen seventy six ni. ọ̀yà. ní ìsìn báyìí. bàbá wa. David mọ̀dáyé ṣe jẹ́ ń bẹ̀ wọ́n wọ́n ṣe àkóso láti 1976 wọ 1978 mm-hmm. bàbá ọ̀gágun ajagunfẹ̀yìntì wọn mm. tábà mm. àwọn náà tó ṣèjọba láti 78 mm. wọ́n gbé wọ 79 mm-hmm. àwọn ní nígbà tí Shehu Shagari gorí àlééfà Bọ́lá Ìgè gbàjọba 1979 lóyè náà láṣọ àti ìlọ Ọmọlolú ńlọyọ̀ọ́ àwọn náà tún gbà olóṣù mẹ́ta wọn náà tún kú òun bẹ́ẹ̀ ní dísẹ́mbà thirty one bàbá wa Buhari ajagunfẹ̀yìntì Buhari ọ̀gágun Buhari wá ṣèjọba ní ọ̀gágun tó ti jẹ pírẹsidẹ́ǹtì rí àwọn ni wọ́n gbé àwọn náà yan àwọn náà yan Ọládàrọ̀ Pópóọlá gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ gómìnà ológun ìṣòlẹ̀ ńgbò tó wá kó mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ tí fàtọ́ lọ sí ìpínlẹ̀ Ògùn ọlọ́gbà ọlọ́gbà ọlọ́gbà lọ́wọ́ díyà ìpínlẹ̀ bíi ni mo fọ́ mọ́tò mọ́tò mọ́tò lọ́wọ́ ọ lọ síbẹ̀ ni nígbà wọn gbé fóònù bẹ́ẹ̀ ní Ọ̀yọ́ state Adétúnjì Ìdòwú lórí tó ó gbé wọn nineteen eighty eight nígbà tó kó ń olóògbé sàṣẹ ènìyàn Adédèjì Ọ̀rẹ́sànyà oníyàn tó gbàkóso ó gbé wọn nineteen ninety September thirty ìní ajagunfẹ̀yìntì olóògbé Abdulkareem Adisa gba àkóso ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà tún gbé wọ nineteen ninety two january two january two tó gbà án tó kú mẹ́un olóògbélé kọ́lápọ̀ṣọ̀lá lọ́wọ́ kọ́lápọ̀ṣọ̀lá àwọn náà tún gbà án àwọn náà tún kú mẹ́ẹ̀ wọ́n tún gbé fún ìjọba ológun emmanuel kegua olóṣù mẹ́ta nígbà tó kú mẹ́ẹ̀ adétóyè sódé oní ọ̀tún ṣàkóso oní ọ̀tún tu yẹ̀wò hmm. ní sẹ̀tẹ̀ oní ọ̀tún kú mẹ́ẹ̀ ní september twenty nine hmm. ọ̀gágun olóògbé chinyere kínwóṣù hmm. àwọn náà tún gbà hmm. wọ́n tún kú òǹbẹ wọ́n tún gbà gbára wọ́n tún gbélé abdulkareem adisa kínní usman usman wọ́n tún gbélé lọ́wọ́ usman tún kú òǹbẹ gbára. ninety six to ninety eight mi ò bí ọ̀hún mi ò bí ọ̀hún ẹni tí mo tí mo fẹ́ rọ́ lọ́wọ́ ni ọ̀yà ń sọlẹ̀. ninety six ìní eh, ọ̀gágun ahmed islam oní ọ̀tún kù mbẹ́ ọ̀yáre náà ọ̀yáre náà ó tún gbà hmm. ńgbò tó gbà tán hmm. ìyẹn wàá gbélé ìjọba Láàmú Adésínà lọ́wọ́ hmm. Láàmú Adésínà tá à ń dákọ̀ yìí nísìn ìbò tí wọ́n dì níjọ́ kìíní àná tó gbé Láàmú wọlé January náà yìí ni. Hmm ìlàjì ẹ̀yin èèyàn ẹ̀yin ìjọba ẹ̀ mọ́wójú irú àwọn ọmọ ìrú ọpọlọ pípé yìí kí wọ́n mọ̀ mọ̀ mọ̀ fi ṣe yahoo kí wọ́n mọ̀ mọ̀ mọ̀ fi ṣe yahoo ẹ máa gbà wọ́n síṣẹ́ kí wọ́n mọ̀ kí wọ́n mọ̀ lè máa wúlò fún wa ẹ Bùràtúndé ẹ mọ ẹ ti ó tilẹ̀ ti tó bẹ́ẹ̀ ọ̀ya ẹ̀yin méjèèjì ẹ lọ́ọ́ gbowó lọ́wọ́ Bùràtúndé Bùràtúndé ẹ ṣe wọ́n lálejò orí àwọn kinní yìí péré pọ́ o ètò máa pè yín níbo lẹ ti rí gbogbo kàlẹ́ndà tẹ́ ẹ gbé sórí. ọ̀tán. nàìjíríà láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó fi mọ́ ìdánwò ráńpẹ́ fún gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ láti jẹ́ awakọ̀ ní. seven four two eight nine two tàbí zero eight zero eight eight two nine seven three three one golf platform ní Dubai ló mú kọ́kọ́rọ́ oríire dé. o lè fi wẹ̀ o lè fi fọṣọ mẹ́gà tó mọ ti bọ́ bọ́ṣọ ọ̀sẹ̀ gidi ni bóyá máa lo mẹ̀gátò mọ́tì pọ́pọ́ soap ló dára. ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ àwọn mẹ̀gátò mọ́tì pọ́pọ́ soap wọ̀lúdé ọba ọṣẹ káàbọ̀ tàbá ń sọ nípa ọṣẹ tó gbayì nílẹ̀ yìí <laughs> kò sẹ́yẹ bí ọ̀hún nínú igbó mẹ̀gátò mọ́tì pọ́pọ́ soap lọ́ba gbogbo wọn ọṣẹ tá a ṣe lọ́jọ́ sínú ọ̀rá pẹ̀lú ìmọ́tótó ó le kókókó ìjẹ́wọ́ ọṣẹ tó dáa fún ni gbogbo iléeṣẹ́ ètò ìṣúná owó tó ṣiṣẹ́ ni wọ́n ti ń kan sára káwá fọkàn tọrọ ẹni bẹ́ẹ̀ ó sọ ọjà wọn dìbò kó ṣe bẹ̀ tí wọ́n fi tọrọ kọ́bọ̀ gbọ́dún mẹ́rin lọ́wọ́ wa. ìyẹn kọ́kọ́ ọgbọ́n ìmọ̀ àti òye tó ń bẹ lórí pẹ́ńkẹ́rẹ́ mẹ́sì kábíyèsí. gẹ́gẹ́ bí olóòtú ṣe sọ síwájú orúkọ mi ni alhaji muhammed lukumanu ẹ̀bùn olóyèdè ọláìyá ìgbé òkè rock theatre himself ọlọ́run á jẹ́ kí ayọ̀ jẹ́ ti gbogbo etí tó ń gbọ́ mi. àmín bá a bá bi ni ọláàyá bó lọ láàyà ṣe dùn ní tíátà. ìtàn tí ó ti pẹ́ ni hmm. Hmm, iṣẹ́ tí ó wù mí gan-an ni. Hmm. tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà fashion designer ni mí. tẹ́ bá rán sọ. ní kékeré mi orúkọ tí mo kọ́ ṣe láàárọ̀ ọjọ́ nìyẹn hmm. lẹ́yìn tí mo kúrò ní ilé ẹ̀kọ́ wọ́n hmm. lẹ́tà àtún padà sí ilé ẹ̀kọ́ ti gbogbo ìṣe níwọ̀n bá ráńpẹ́ bó tilẹ̀ jẹ́ pé àwọn òfin taratara parí ẹ̀. ok èmi ò kí ń purọ́ láyé mi bóyá kéèyàn bá nífẹ̀ẹ́ mi o àbí kó bá ṣé pé òdodo ni màá sọ straight away. létà yẹn àtúnwá fi iṣẹ́ tíátà ṣe gbòógì àkúwá choose as a as a career. ọ̀dà ká tó mọ̀ ọ lọ ǹjẹ́ ẹ tọ́ wọlé ẹ mọ̀ ṣúra àtàlẹ̀ ń wò lára rẹ̀. mo kò sáré pé àáfàá lẹni tó wọlé. àáfàá <laughs> ọ̀dà ọmọ ààrẹ nù o abdulaziz àṣekọ́lá àlàó hmm. farouk ọmọ ààrẹ nù. ìbẹ́ bá ti rí àmì ọlọ́run lára rẹ̀. bẹ́ẹ̀ ni jẹ́ kí n sọ bẹ́ẹ̀ wọ́n pẹ́ wọn tó dé ni ọyẹ wọn ti dé ti pẹ́ ẹ̀bùn ẹ fún wa ní ìṣẹ́jú méjì ẹ bá ń kí gbogbo ọmọ nàìjíríà ẹ bá ń kí gbogbo ọmọ nàìjíríà ẹ kí wọn kẹ ẹ sálámọ̀ sí wọn. asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu èmi Umar Farouk Aríṣekọ́lá Àlàó mo kí gbogbo etí tó ń gbọ́ wa ní Lágolé FM ah! ẹ̀ka lẹ́ ọ. ó mọ̀ sí o ó dùn mí tẹ́ ẹ pẹ́ mo ti sọ̀rọ̀ bàbá yín sẹ́yìn Abdulaziz Aríṣekọ́lá Àlàó ọlọ́run foríjì ọlọ́run gbàgbọ́ ẹ̀ ẹ̀yìn bàbá bí ni ẹ̀yin náà ti gbégbá olóṣèlú ṣé látọjú ayé bàbá lẹ ti gbé ni àbí gbà wọn kú tán. látọjú ayé bàbá ni mo ti hmm. gbé. látọjú ayé bàbá ni hmm, kábíyèsí. Eh, bàbá sì fọwọ́ sí pé ẹ ṣòṣèlú ń gbà náà. bẹ́ẹ̀ ni tí mo fi ṣe kọmíṣánná under gọ́vnà Ajimobi ní two thousand and thirteen. Ah, ipò mọ̀ ga nígbà ọ̀ya ẹ̀ wá fẹ́ dìbò ìbò tẹ́ ẹ fẹ́ dì ìbò èwo lẹ fẹ́ dì lẹ́yìn ìgbà náà. lẹ́yìn ìgbà yẹn two thousand and fifteen mo jáde fún federal rep hmm. bọ̀ mi ò gba tíkẹ́ẹ̀tì primary hmm. mo á ṣe sùúrù títí dé ìsìn tó ń fi fún mi ní house of assembly lábẹ́ APC. Eh, constituency ìbò lẹ fẹ́ dìbò fún torí agbọ́pẹ̀ ń gbé ẹ transformer nkankan ẹ pin dé Yemẹtu lọ́dọ̀ wa gbogbo géètì gbogbo àwọn lọ́jà ní pé Faruku ní o Faruku ní o ló gbé transformer fáwọn o. Eh, Ìbàdàn north constituency one. ẹbí eh, Ìbàdàn north Yemẹtu náà lẹ́gbẹ̀ẹ́ odò ní Yemẹtu bí náà ṣe máa kú tí máa ń tàn bẹ́ẹ̀ òun gba transformer kan lọ́ọ̀rẹ́ bá a bá bi ni kí ni inú ọmọ ọlá nìyí bẹ́ẹ̀ ṣòṣèlú ọ̀làǹbẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣòṣèlú kí ló sún yín dé kí lẹ wá kí ni tájẹ́ẹ̀tì yín dé di òṣèlú. afẹ́tẹ́ àtẹ̀lé ìlànà bàbá wa rẹ iṣẹ́ tí bàbá ṣe níbi tí wọ́n parí ẹ̀ sí hmm. káwọn ọmọ náà ká gbìyànjú ká jẹ́ kó tẹ̀síwájú. Hmm. ẹ fẹ́ kí sẹ́yìn ọ tẹ̀síwájú nírú àwọn sẹ́wọ̀n nu ìrànlélọ́wọ́ hmm. ìràdúgbò lọ́wọ́ ìrónilágbára bẹ́ẹ̀ni hmm. ìdàgbàsókè àdúgbò hmm. lóríṣiríṣi. ntẹ́ fẹ́ máa ṣẹnu tẹ́ fi fẹ́ dìbò ó dùn mí tẹ́ pẹ́kẹ́ tó dé torí àlejò mi owó ńlá ló sì gbé wọn jókòó bá wọn ṣùgbọ́n a gbọ́dọ̀ rórí ìjẹ́ ẹ mọ̀ ìdí tí mo fi ní kẹ́ ẹ wá lónìí lọ́dún tí bàbá yín ọ̀ràn ní mọ́kà wọn ò mọ̀ mí rí wọn ò mẹyẹ tó sú mi àwa fífà ń kàn lọ ọbẹ̀ ni ni wọ́n ń fẹ́ fún wa lówó wọ́n gbówó kan sínú sakasaka kìíní wọ́n gbé kejì wọ́n ní kí mùsùlùmí ó tò báyìí kí kírísítẹ́nì tó báyìí èmi wá tò níbi àwọn mùsùlùmí wà ní bàbá bá ní a kọ́lá olóòtú ọtí adi mùsùlùmù àbọ̀ rò pé màá fún mùsùlùmù lówó tó ju tàwọn kírísítẹ́nì lọ ni wọ́n ní rárá ọ̀rẹ́ mi kan sì ń bẹnu ń jáwáyà wọ́n ń pè ó ní à Eh, ológbòjò olóòtúnú tó ti fẹ́ lọ mọ́kà láti bí ogún ọdún títí ń wowó rẹ̀ ń bá sọ̀rọ̀ mọ́kà ó ti bàbá wa ní ń wọ́n síkírò ọ̀rẹ́ lọ mọ́kà mo ní wàhálà ẹ̀ wọ́n ní lọ́ọ̀yà fọ́tò wa lèmi mo bá gbọ́kadà fún bẹ́yìn tí ẹ̀ wo owó tí wọ́n fẹ́ pè ó mo bá gbọ́kadà mo bá lọ ya fọ́tò mẹ́rin bàbá bá gba fọ́tò ọba gbẹ́ sí òkè báyà á fọ́tò mẹ́rin ló mú lọ mọ́kà ó kó ogún lọ yogún sí wa mo ní wọ́n lọ́hùn mo bá tún sáré débẹ̀ rẹ̀ nígbà àwọn èdè bẹ̀ wọ́n fọ́tò ti close mo ẹ̀sẹ̀ wá rẹ́ lòmíì tí mo fún lówó ọlá àjọ náà ó kọ bàbá òun bò lẹ́sìn níjọ́ bàjẹ́ pẹ̀lú òṣèlú òṣèlú bàbá mọ̀mọ́ sọ pé ń bá ń ṣòṣèlú ò lè rọrùn wọ torí òṣèlú ọmọ parọ́ bó lẹ̀ ṣe níjó kọ bàbá ó bàjẹ́ pẹ̀lú òṣèlú. ẹ ṣeun gan ìlànà tí wọ́n fi kọ́ wa hmm. wọ́n kọ́ wa pé òṣèlú hmm. civil power ni religion spiritual power ni hmm. èèyàn gbọ́dọ̀ ṣe kán láìsí kejì ẹ̀ hmm. kí ìdàgbàsókè bá wà nílùú hmm. so ẹ̀sìn ó kọ́ wa pé yóò lè dáa jù ẹ lọ hmm. ká lówó lọ́wọ́ kò lè gbà wálẹ̀ lọ́wọ́ wà tá a ní àìmá lówó lọ́wọ́ náà kò lè gbà wálẹ̀ lọ́wọ́ wà tó ní so pẹ̀lú wà àti àwọn àgbààgbà tó lọ́n kẹ́ tó ń fi àwọn ọ̀dọ́ sójú ọ̀nà arígbélọ́lọ́ ọlọ́run ẹ̀ àlékúrò lórí ìlànà tí bàbá wa fi lẹ̀ ẹ sì fi dá wa lójú pé ẹ̀yin ò ní múrọ́ mọ́sèlú torí olóṣèlú is coming wà fún olóṣèlú o ẹ̀sìn tí wọ́n gbà láàyè ẹ̀sìn ọ̀gbà irọ́ láàyè lọ́dọ̀ yìí báwọn ará géètì ṣe kó yìí jẹun ṣe ẹjọ́ múlẹ̀ ni gbogbo ọ̀dọ́ àwọn ọmọ ọ̀dùnnú kankan mọ́ gbogbo ọ̀nà géètì yẹn. oore oore ọ̀fẹ́ bàbá wa rẹ̀ là ń jẹ. Allahu Akbar oore ọ̀fẹ́ bàbá lẹ̀ ń jẹ ẹ sọ tẹ́ ẹ fẹ́ ṣe kẹsọ nọ́mbà yín kẹ́ tó mọ̀ lọ ọlá àyà èkó ló ti wá òun wá fún nǹkan tó ṣe pàtàkì bíi tiyín náà ni. èmi ni mo fẹ́ díje fún House of Assembly hmm. ní constituency one Ìbàdàn North hmm. lábẹ́ ẹgbẹ́ APC ẹgbẹ́ onígbàlẹ̀. Hmm. ẹ sọ nọ́mbà wo ni ẹ lè máa pè sí o ṣe nọ́mbà pa yín bó ṣe nǹkan kan torí mo mọ̀ pé ò ní parọ́ ah. ẹ̀yìn. nọ́mbà mi ni zero eight zero. àwọn èèyàn ò mọ pè yín. five one. three five eight. wọ́n náwó òṣèlú ti náwó náwó ẹ lọ ẹ help mi o ọmọ mi ṣe kinní kan ẹ ẹ ẹ mọ ẹ mọ mi láti dà wọ́n láàmú o èmi yín lajọ lọrọ mo sọ pé n tó bá jẹ mọ́rọ̀ kan ẹ pè mí ẹ pe nọ́mbà mi ẹ pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí i pé àwọn èèyàn tí five one hmm. three five eight hmm. two five eight. Hmm. adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun ọlọ́run ó yọ̀ ọ́ da, gbogbo ibi tí ọba ṣubú sí tí ọ̀rọ̀ wà lọ́rùn lọ́lọ́run ó ṣe. àmín ṣàmà. gbogbo mùsùlùmí òdodo tó fẹ́ ní ìrìnàjò mẹ́kà láì ní tàràkà baka traus lọ̀rọ̀ kan oúnjẹ ọ̀fẹ́ sí àárá ọ̀fẹ́ wà sí àtìgbàdégbà pẹ̀lú ilé tó súnmọ́ alámù pẹ́kípẹ́kí bẹ́ẹ̀ ni àǹfààní wà fẹ́yìn táyò gbà láti dúró pẹ́ ní Saudi ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún péré lẹ́lò bẹ́ẹ̀ sì ṣe ńlá ṣe pé ìjókòó wà fún business class executive tent láàfin sí pẹ̀lú hòtẹ́ẹ̀ tó nìjà àbí ká ẹ bínú o torí n tá à ń jẹ kọ́là ń tà kì í ṣòwe onígàárí ẹ bínú o ọláyà igwe àwọn èèyàn ti kún orí kínní rẹpẹtẹ more than four hundred and fifty èèyàn lọ́fẹ́ mọ̀ bá igwe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà ẹ̀yìn bó lẹ ṣe dùn ní tíátà gan. iṣẹ́ tí ọ̀nà jìn púpọ̀ tábánikà bẹ̀rẹ̀ sí kà ó dàbí ni pé a fẹ́ waste àkókò hmm. ṣùgbọ́n seventy nine gangan ni mo ṣetán lọ́dọ̀ ọ̀gá mi tí mo dẹ̀ dátí gbé àgbékalẹ̀ tọ̀dọ̀ mi fúnra mi hmm. mo pè ní baba Congo and his comedy group hmm. ni mo pè ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ torí aláwàdà òun ni mo fi bẹ̀rẹ̀. àwàdà lè máa ń ṣe ń gbà yẹn. mo fi bẹ̀rẹ̀ ọ̀gá tó kọ́ mi iṣẹ́ òtò lórúkọ yẹn aláwàdà làwọn àwọn kì í ṣe ìtòkọlà o àwọn ń kọ́ wọ́n ti kú bàbá aláwo gan ni wọ́n ṣe gbẹ̀yìn kí wọ́n tó ah! jọlọ́run nípè hmm. Charles Olúmọ Àgbákò ló kọ́ wọn níṣẹ́ ah! ìbàdàn bíi dẹ́ ni wọ́n ti lù gbà so ní àkókò náà ìgbà tí mo dẹ̀ wá bẹ̀rẹ̀ sí ṣe tèmi mo pè ní baba Kongwa and his comedy group after that mo tún wá pè ní ọláyà drama organization hmm. mo wá rí i pé òdo ló ń jẹ́ bẹ́ẹ̀ ọláyà ìyẹn dúró fún ó drama ìyẹn dúró fún dí ó organisation odò lélẹ́yìn so ó jẹ́ kí jẹ́ ọjà amódò kò ọmọ àjàgòdò hmm. so mo tún pè ní orúkọ bàbá mi olóyèdè theatre group mo á wò pé ogun eléyìí ṣe kí ni ọkẹ hmm. kákó lọ fún ọláyà films Nigeria limited ìyẹn là ń lò lọ́wọ́lọ́wọ́ títí lè mi because àwa náà uh, ó ti di company. fíìmù mélòó lẹ ti ṣe báyìí. àmì kì í fẹ́ kàn án kódà tó bá jẹ́ ìlú òyìnbó ni mo wà nínú ìlú kan. kí ló dé. Uh, mi ò láìkí ọmọ bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀. Hmm, ṣẹ́rí níbí ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ yín kọ́ ló ṣe jẹ́ kíná tó tó gẹ́gẹ́ bí nǹkan tó máa ń pa mọ́ àwọn haúsá ọjà hmm. ti ṣe jẹ góòrò ní kí n fẹ́ kà ẹ má jẹ́ kí n kà àwọn èèyàn mọ̀ pé mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀. ó ti tó márùn-ún ó jù bẹ́ẹ̀ lọ. ẹ sọ díẹ̀ nú àwọn fíìmù tẹ̀ ti ṣe táwọn èèyàn gbádùn. Ah, ok mo ṣe ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ mo ṣe ọ̀rẹ́ ọ̀rẹ́ mo ṣe èbúté èbúté mo ṣe agbẹ́gilére agbẹ́gilére wọ́n padà sí irú ẹṣin irú ẹṣin nọ́mbà ten ni irú ẹṣin. irú ẹṣin yẹn tó rẹ̀ nìyẹn. nọ́mbà ten lòun. ṣùgbọ́n ti irú ẹṣin gan-an lẹ ti blow. ẹ ní ọlọ́run ti lu aago ibẹ̀ lọ́lọ́run ti laago. bẹ́ẹ̀ni ẹ mọ̀ pé nínú bíbélì gan ọlọ́run sọ pé ohun gbogbo ni ó ní àkókò àti ìgbà. kábíyèsí olódùmarè ìgbà ni ọlọ́run ti lọ. owó dé lórí ìwé ẹṣin ní abá ń pọ́ láàyà ni ọ̀làyà ni hmm. abẹ́òkúta náà lẹ sì wà tẹ́ star káàkiri ayé kò wù yín káyọ̀ kó lè kó ń gbà náà ni àbí bò abẹ́ ìbìlẹ̀ fún náà. èkó gan tí mo kó lọ. títorí pé a máa ṣẹ̀ṣẹ̀ tún wá wọkọ̀ padà sí ọ̀lú wa tí airport ò sí ìlú tiwa hmm. ó pẹ̀lú nǹkan tó yẹ tí mo fi dúró sípò kì pé bóyá pé Èkó special Èkó náà o ìlú alálùbáríkà ni o hmm. bẹ̀rẹ̀ àdúpẹ́ fọlọ́wọ́n bá pé kò síbi tá a gbé náà tá a regret títí dé ni hmm. bẹ́ẹ̀ ni. bá a bá bí ni lẹ́yìn ìwẹ̀ ẹ̀sìn àwọn fíìmù yìí wò ló tún lu agboolé tí a yẹ òṣùwọ̀n a ṣe òṣùwọ̀n òṣùwọ̀n bẹ́ẹ̀ ni a ṣe èbúté tí e, e, ejò ń jọ lójú egbò báyìí hmm. tí wọ́n mọ̀ pé sista wa ló wà ń di ọ̀rọ̀ hmm. tó jẹ́ pé sista wa rẹ̀ rí nígbà tó ń sún chọ́ọ̀chì ni hmm. àtàwọn gan náà wà ń di ọ̀rọ̀ bó tẹ̀ jẹ́ pé àwọn náà ṣàṣe má ṣe àṣẹ ìgbà náà. nínú èbúté yẹn so a tún ṣe ọlọ́ládé Mr Money bẹ́ẹ̀ ni a tún wá ṣe àpò níbi tó ti owó òkúta. bẹ́ẹ̀ ni tí gbogbo ẹni tó bá ṣẹ́ṣọ́ láyé nígbà tó yáwó ni tó bá dọ̀rùn ó ṣe ń lọ sán. kábíyèsí olódùmarè. ẹ mọ̀ wípé nígbà míì èèyàn máa èèyàn máa rìn lójú àlá tó máa máa làágùn gan tó máa sáré tó máa ṣe gbogbo ẹ̀ ìrìn tó yẹ kó rìn lójú ayé tí kò rìn tó á rìn lójú àlá so gbogbo owó tí o rò pé òun ná láyé tó fi ṣẹ́ṣó wá dá padà bígbà tó yá ni. nínú gbogbo fíìmù yín o àtàbẹ́là pupa ni o àti èwo lẹ ṣe lẹ́yìn àbẹ́là pupa. a ṣe ọ̀sán gangan mo fẹ́ tọ́ka sọ̀sán gan gbogbo owó tẹ̀ fi ṣe fíìmù pátápátá tó tó bí ogún kò tówó tẹ̀ fi sọ̀sán gangan kí ló fà á sẹ́wọ̀n ah. pé ogun nǹkan náà èèyàn gbọ́dọ̀ máa lọ sókè. ọ̀sán gangan kọ́ o èyí tẹ̀ ṣe láàsì yìí àdìtú kọ́ nìyẹn àdìtú nìyẹn ọ̀sán gangan yẹn náà ẹ náwó sí tọ́pọ̀ ṣùgbọ́n tá a bá pa gbogbo owó fíìmù yín pọ̀ pátá. àdìtú yẹn fifty two million la fi ṣe. kí ló dé tẹ̀ náwó tó tó bẹ́ẹ̀. ẹbí three thousand artists ló ń a lè ṣe yorùbá ẹ̀ ọ̀tún bá ṣe parí ẹ̀ a ṣe english ẹ̀ a ṣe simultaneously bá ṣe ń ṣe for example bí mo ṣe ń bá ń sọ̀rọ̀ yìí ẹ̀mí pé yorùbá là ń sọ hmm. ẹ̀ tá bá ti parí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ la tún máa ní dáadọ́ máa ní ká gbé script english a tún máa shoot ẹ̀ èmi ni first person tó ṣe and I have my reason of doing that. why. Uh, because uh, they made me king of theatre from Obafemi Awolowo University àmọ́ ah, dẹ̀ láti prove pé ọba ni lóòótọ́ nǹkan tó yẹ kí n ṣe yìí. pé ọba onítìátà lẹ́nu. àbẹ́bà tí kí n wá sọ́n àti ṣe tó jọba náà ló ṣe bí kápá bí rẹ́kọ̀dù bíi méjì mẹ́ta mẹ́rin pọ̀ kárí ní sàtẹ́gò ẹ̀ka máa fi ẹ̀jẹ̀ nǹkan gbọ́dọ̀ fún un fẹ́. mọ̀ ń bọ̀ fún hmm. un. ọ̀rọ̀ ọrú láàmọ̀ sọ ọ̀rọ̀ ọrú lẹ́lòmíì ẹ dákun òun jábọ́ lórí ọ̀kadà ẹ ara ọmọ òun ọ̀yá lọ síbítù ẹ dákun kinní kankankan ó tiẹ̀ máa ń bàràǹsì èèyàn ẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ìka ọ̀dọ́gba ìwọ̀nba tọ́lọ̀ ń bá fún wa lágbára àwa ọmọ ṣe ẹ má dà wọ́n ti bàbá èwo lẹ́yìn bá wá. orúkọ mi ni wòlíì àti ajínrere jọlá olúwa ọlánìyí tí gbogbo èèyàn ń pè ní ọmọ májẹ̀mú. ọmọ májẹ̀mú. bẹ́ẹ̀ni a ní lè ráàyè lálẹ́ yìí ṣùgbọ́n tó bá dijọ́ mẹ́jọ òní ẹ ẹ sọ fáwọn olólùfẹ́ yìí pé lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn ọmọ ọlọ́run gbogbo olólùfẹ́ ètò yìí àtúnjọ pàdé lọ́jọ́ mẹ́jọ ẹ gbóhùn ọlọ́run dáadáa jù báyìí lọ ọ̀dà yóò sì tún dòjú bá ṣe ṣe lórí ọba dijọ́ mẹ́jọ ẹ máa bọ̀ ọláyà igbe ẹ bá ń dágbére fáwọn èèyàn ká ká kásẹ̀ ètò ńlẹ̀ fún tèmi. àfi àsìkò yìí àájíláyọ̀ àásùnmáyọ̀ ẹ má bínú fún ọba abití abadé àtúnpàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ orúkọ mi yẹ bu olóyèdè ọláìyá igwe. thank you. yes akọ́láwọlé mọ̀ ní olóòtú ọmọ àdábá nìyà ó ti jọ́ mẹ́jọ lórí ètò alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìṣẹ́jú mẹ́wàá tó kù tí wọ́n ti rà ó àwọn alágbára ti rà láti Dubai ẹ̀ ẹ̀ tí wá ṣe.